PDP ní kíjọba wá nǹkan ṣe sí ètò ààbò tó dẹnu kọlẹ̀ ní Kwara ẹgbẹ́ òṣèlú alátakò People's Democratic Party PDP ẹ̀ka ti ìpínlẹ̀ Kwara ti figbe ta lórí ètò ààbò tó dẹnu kọlẹ̀ nípínlẹ̀ náà wọ́n di ẹ̀bi ọ̀rọ̀ náà ru àwọn àjèjì tó ń wọ̀lú láì ṣe ìforúkọsílẹ̀ nínú àtẹ̀jáde kan tí alukoro ẹgbẹ́ ọ̀hún túnjí moronfáyé fi síta lọ́jọ́rùú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ kẹsàn-án oṣù kẹjọ yìí ni ẹgbẹ́ òṣèlú náà ti sọ pé ọ̀rọ̀ ètò ààbò nípínlẹ̀ kwara pàápàá jùlọ nílùú ìlọrin ti ń kọni lóminú báyìí pẹ̀lú bí àwọn àjèjì tí kìí ṣe ọmọ orílẹ̀-èdè nàìjíríà ṣe ń pọ̀ sí i ní kwara tí wọ́n sì ń ṣe onírúurú iṣẹ́ bíi gígun ọ̀kadà kẹ̀kẹ́ márúwá àgbẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó sì léwu fún ààbò nípínlẹ̀ náà wọ́n wáá rọ gómìnà abdulrasaq kó tètè wá ọ̀nà àbáyọ kí ìṣèjọba rẹ̀ sì gbé ètò kan kalẹ̀ níbi tí gbogbo àwọn aráàlú òkèèrè tó bá wọ̀lú yóò ti máa ní àǹfààní láti ṣe ìforúkọsílẹ̀ kí ààbò lè gbókan nípìnlẹ̀ ọ̀hún ó ní ọ̀pọ̀ àwọn àjèjì tó ń wọ̀lú Ìlọrin ni kò lè sọ èdè Yorùbá tí wọn kò tún lè sọ Haúsá tó jẹ́ èdè tí wọ́n ń sọ lọ́pọ̀ àwọn ìpínlẹ̀ àríwá orílẹ̀-èdè yìí àtẹ̀jáde ọ̀hún tẹ̀síwájú pé ọ̀pọ̀ àwọn ọlọ́kadà ní kì í wọṣọ ìdánimọ̀ ìyẹn yúnífọ́ọ̀mù àwọn mìíràn tiẹ̀ máa ń fi nǹkan bojú tí èrò kò ní dá wọn mọ̀ fún ìdí èyí kí ìṣèjọba APC gbé àwọn ìgbìmọ̀ kan kalẹ̀ tí yóò máa mójútó àwọn ọlọ́kadà lójú pópó tí kò ní jẹ́ pé tíkẹ́ẹ̀tì nìkan ni wọ́n ó máa já fún wọn nírònà. Ibrahim Alágúnmu ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́